بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم صلاة وسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني yafqahu qawli صدق الله azim ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé wa bọ̀ wá látijọ́ mẹ́ta látara tafsir Quran tá à ń ṣe ní èdè faransé èyí tá à ń tú sí abínibíni àtúndé lónìí yóò ọjọ́ sátidé bákan náà a sì tún tẹ̀síwájú nípa súrátù naml lásìkò tó jẹ́ pé àwọn ọmọ ìyá wa kan ah, wọ́n ti múra báyìí láti kúrò bóyá nílùú mọ̀dínà láti lọ sí maka bí wọ́n tiẹ̀ ti dé maka láti lọ ṣe umra tí wọ́n mọ retí ijọ́ tí wọ́n bá lọ sí Mínà tó ẹ̀rẹ́ ti pa sọ fún yín pé nǹkan mẹ́rin ló ṣe pàtàkì náà sẹ́tẹ̀ náà ń ṣe o àtàwọn àìrá àmì ẹ̀ ti gbára mi wọ̀ ẹ sì ti dé mikat ẹgbára mi yúrọ làbẹ́ẹ̀ka umura pẹ̀lú àníyàn tamatu ìpè tá a bá ṣe umura tá a bọ̀ ara mi kalẹ̀ ẹ wá lọ sí ìlú ẹ lọ tawaf ṣe tawaf tẹ fẹ́ ṣe yẹn tawaf ni ẹ yípo kaaba lẹ́ẹ̀mejì kaaba yìí ni anabi ibrahim ẹni tó sọ yín di mùsùlùmí nígbà tó kọ òun tó kó sùpá gẹ́gẹ́ bí ohun tó wọn mọ ọjọ́ sí wọn lọ wá dá inú wa kà á báyìí táwọn màláíkà gbé kalẹ̀ ó ní a ní wàjà àtiwájú àlílàdí fatara samawati wal ard wa ma ana minan látẹnu ní o kà á báyìí ọmọ kọjú sí o èmi ọ̀tọ́ sínú ẹni tí ọ̀tọ̀ dànkẹ́ mi pọ̀mọ́ lọ́wọ́ ọba mọ́ kà á báyìí lẹ́wàá yìí kó lẹ́ẹ̀mejì ànábì Ibrahim ẹ̀rí ẹsẹ̀ pàṣẹ ẹsẹ̀ rẹ̀ láyé nì kẹ́ bá fi mọ́ pé a lóòótọ́ òjíṣẹ́ Ọlọ́run ni ọlọ́run lọ́rùn ẹ̀ lọ́rùn kábà inú òun ní ààrẹ àgbáyé tẹ́ bá wá tà wá fi tán ẹ̀yìn ìdáka méjì lima kọ́mí prime ẹ̀ wá lọ ṣe eré sàfá àti mariwa gẹ́gẹ́ ọ̀rọ̀ ọlọ́run iná sàfá pẹ̀lú mariwa ta ní ṣàáhírì la eré sàfá àti eré mariwa ń bẹ́ẹ̀ náà ṣáàjì ni ọmọ hajjali bayti àwìtámárà. فلا جناح عليه أن يتوفى بهما من تطوع خيرا فإن الله شاكر عليم يا إرسفاي ìyá wa nígbà tó gbé anabi Ismail ntara tòrómi tòrókọ ẹ níwà nta tó bá lọ sàfà yọ lọ márùwà ẹrù kí ọmọ bàálà ìkẹ yọ ọmọ sásẹ ní kíá ó yẹ kí ẹ sá eré yẹ ibi tí wọn máa ń sásẹ ní kẹyìn náà sásẹ kẹ ẹ mọ sọ fọlọ nǹkan mọ ohun tí ọkọ aláyàlá yìí wà eré sáfá tẹ bá sáyì ẹrẹ ti yà wá ń tẹ sáré nígbà tí ó fi dé ń wó mi wọkọ rẹ nígbà tí èsà e dé tásìkò tí ọlọ́ba dé ọmọ ní bá sọ ọba ìlú mi máa ń tú yà yà yà ẹwà àtijọ́ omi ni ọ̀gbẹ́rì náà ni wọ́n ń pè lómi zam zam zam zam zam zam omi tó jẹ́ òsàn. nípa tàfsí wa tọjọ́ tòní àtúnpadà wá bẹ́ẹ̀ pé Bilkis nígbà táwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ fún wípé àwọn lọ́mọ ogun káwọn lọ kó bá anabi suleiman ó wá rí i péjọba suleiman yìí ju agbára òun lọ bìlìkìsì wá rí bẹ́ẹ̀ kó wọn ṣe strategy ogun àwọn ọlọ́bùn lẹ́bùn ni àmọ́ nígbà tó gbẹ́bùn yìí dé iwájú anabi suleiman anabi suleiman kọ ìpín tọ́lọ́hún ṣe fóun ojú gbogbo èyí tí wọ́n fẹ́ ti ní lọ ìyẹn fi hàn wáyé pé attitude tanabi suleiman rí nínú gbogbo ẹni tí ọba jẹ́ ni òtódó wọn ò ní wá bùn lẹ́bùn láti fi bẹ̀sìn jẹ́ ọ̀pọ̀ ẹ̀kẹ́ ẹ̀ máa ń ṣe nítorí nǹkan tí ò tó ẹ̀yin náà lọ́lọ́run fi ni wà látẹ̀sítẹ́ wíbi àyà ti la sámánà pọ̀ ẹ̀ mọ́ ń ta Islam lọ́pọ̀ ọ̀pọ̀ jù owó díẹ̀ ẹ̀ fi bànkẹ́ jẹ́ náà Islam ọkọ̀ o ọ̀kẹ́ nú àwọn jean tá à ń pè ní ifrit anabi sulemani eléwo náà yín ọ̀tí ẹ̀ bá ń gbá garaasi rẹ̀ níwá ẹ̀rẹ́ ti pa àwọn ọmọ ogun sulemani àwọn jean ni o àtàwọn ẹyẹ ifrit lóhùn òun gbé wá láàrin à sẹ́jú kan ìyẹn fi hàn pé àwọn àlùjọ náà wọ́n lágbára láti lọ bìkẹ́ láti padà wá láàrin ìṣẹ́jú mélòó kan gbogbo ohun tá a wá sọ nínú ọ̀rọ̀ anabi sulemani ohun tá a rí kà nà bíbélì un roi onze láti un de onze ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ń pa rẹ̀ wọ́n sọ pé anabi ọlọ́run tí sulemani jẹ́ nínú wọ́n sì mú bíi ká ní ọjọ́ oníṣìnà bíi ká ní balkis ọlọ́ọ̀fìsì náà lọ tọ́lọ̀ tẹ́ bá sá kà á ọ̀rọ̀ pọ́n bẹ́ẹ̀ pa rẹ̀ èyí tí ọ̀ yẹ kí a sọ nípa ànábì ọlọ́run ibi tí tafsir wa tó ní tí ó dúró ní èyí tá a sọ tó ṣe déédé àtọ̀dọ̀ ọlọ́run èyí tó kù ká tó àìmọ̀ wa ní òkú ọlọ́run ojogún mọ̀ rẹ̀ fún wa hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.